ẹ̀yin aráalé àtúnkìyín káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò yín ètò wa Agogo Ayọ̀ fún tòní èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ kókó oníròyìn tí a ní fún yín rèé. Ike Ògbónà ṣe àfihàn ọ̀rẹ́bìnrin rẹ̀ àwọn adigunjalè máa ń bọ̀wọ̀ mi Dadi Ṣókì ló sọ bẹ́ẹ̀ Sean fi òpin sí àyẹnusọ ọ̀rọ̀ ènìyàn gbọ́dọ̀ ṣe ara rẹ̀ láti ṣe àṣeyọrí Mercy Johnson ló sọ bẹ́ẹ̀ ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. láìsí àní-àní kòkòrò ìfẹ́ ti já òṣèré orílẹ̀-èdè nàìjíríà Ike Ogbonna jẹ gẹ́gẹ́ bí ó ti ṣe ṣe àfihàn ọ̀rẹ́bìnrin rẹ̀ tuntun Sonia Morales tó jẹ́ ọmọ bíbí ìlú Colombia lẹ́nu lọ́lọ́ yìí níbi ayẹyẹ kan tó wáyé nílùú Lẹ́kì ìpínlẹ̀ Èkó. Babambari ẹ̀ ni wípé níṣe ni ike ń sọ fún gbogbo àwọn ènìyàn wípé Sonia tó jẹ́ akẹ́kọ̀ọ́ níléèwé gíga Serbia and Montenegro ni obìnrin tó ń gbèrò láti fi ṣe aya ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ti wá sọ wípé ike mójú lọ sọ́jà nítorí pé Sonia jẹ́ arẹwà obìnrin tó ga níwọ̀n ẹsẹ̀ bàtà mẹ́fà tó sì ní ìdí tó dúró re ìràwọ̀ oníjó ní Daddy Showkey ti sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ kan wípé kò sí adigunjalè kankan nílùú Èkó tó lè já òun lólè nítorí pé wọ́n bọ̀wọ̀ fún òun gidigidi ó sọ wípé òun ti pàdé ọ̀pọ̀lọpọ̀ wọn lójú títì ṣùgbọ́n níṣe ni wọ́n máa ń tètè jẹ́ kóun máa lọ wọ́n sì tún máa ń tọrọ àforíjìn tí wọ́n bá ti rí òun nígbà tí wọ́n bi léèrè àwọn tó wá lọ sílé rẹ̀ tó wà nílùú Èkó lẹ́yìn tó padà dórílẹ̀-èdè Nàìjíríà Showkey ní àwọn ajíṣẹ́kú ló wà ń lọ sílé kì í ṣe àwọn adigunjalè rárá nítorí pé kò sí adigunjalè kankan tó lè dé ilé òun lórílẹ̀‐èdè nàìjíríà dádì ṣókì tẹnumọ́ pé agbègbè ajégúnlẹ̀ ìpínlẹ̀ èkó ni òun dàgbà sí ìbọ̀wọ̀ tó rinlẹ̀ dáadáa sí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn adigunjalè wá ń fún òun níbẹ̀ olórin tó ń fi ojoojúmọ́ dàgbà Sean Tizzle ti ṣàlàyé ìdí táwọn ènìyàn fi máa ń lérò wípé ó ń bóra ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀pọ̀ ènìyàn ló rò pé òun bóra nítorí àwọn kókó ìka òun tó dúdú ṣùgbọ́n bí gbogbo wọn ṣe rí náà ni látìgbà tóun ti dé ilé ayé ṣọ̀ǹtìzù sọ wípé òun ti ṣe oríṣiríṣi nǹkan sí àwọn kókó ìka òun tó dúdú ṣùgbọ́n wọn ò pàwọ̀dà rárá ó ní ọlọ́run ló dá òun bóun ṣe wà àti pé níwọ̀n ìgbà tóun ò bá ti lè bá ọlọ́run jà òun yóò fi àwọn kókó ìka náà sílẹ̀ bẹ́ẹ̀ ni nínú ìfọ̀rọ̀wérọ̀ tuntun kan Mercy Johnson ṣàlàyé bó ṣe rí àṣeyọrí ńláńlá gbà nínú iṣẹ́ tó yàn láàyò àti bó ṣe sé ara rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà láti lè débi tó dé lónìí Mercy fi hàn wípé iṣẹ́ takuntakun ló gbé òun débi tóun dé lónìí nítorí pé nígbà táwọn ẹgbẹ́ òun bá ń náwó lórí àwọn ohun tí kò nítumọ̀ níṣe lòun kàn máa ń fẹ́ ṣiṣẹ́ tàbí kóun wà níbi tí wọ́n ti ń ya àwòrán eré sinimá ó sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ti ń ṣeré sinimá kóun tó débẹ̀ ni kò tí ì dé ibì kankan lónìí orí ọ̀fẹ́ nìkan sì ni òun jẹ Mercy Johnson ní òun ò kí gba ìsinmi rárá bó ti wù kó kéré mọ́ nítorí pé òun fẹ́ káwọn ènìyàn mọ ohun tóun lè ṣe nígbà náà lọ́hùn-ún ó wá tẹnumọ́ pé tẹ́nìyàn bá fẹ́ ṣoríire ó gbọ́dọ̀ ṣiṣẹ́ takuntakun láìmí kan rárá títí tí ò fi dé ibi tó bá fẹ́ dé èyí ni òpin ìròyìn fún tòní ẹ tún gbọ́ sí i. Ògbónà ṣe àfihàn ọ̀rẹ́bìnrin rẹ̀ àwọn adigunjalè máa ń bọ̀wọ̀ mi Dadi Ṣọ́kì ló sọ bẹ́ẹ̀ Sean Tizzle fi òpin sí àyẹnusọ ọ̀rọ̀ ènìyàn gbọ́dọ̀ ṣe ara rẹ̀ láti ṣe àṣeyọrí Mercy Johnson ló sọ bẹ́ẹ̀ àwa ìjìbá lọ lórí abala yìí lórí ètò yẹn tó wà Agogo Ayọ̀ fún tòní lẹ́ẹ̀kan sí orúkọ tèmi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ ètò sì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ.